إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله أطر صلاة فوانا محمد صلى الله عليه وسلم أتما تسوجل لك ولتن القرآن الكريم لتن سورة طه آية 75 أعوذ بالله من الشيطان الرجيم ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجة الأولى فأولئك لهم الدرجات الأولى جنات عدن تجري من تحتها الأنوار خالدين فيها وذلك جزاء من تزكى الله سبحانه وتعالى تسوج نقبا إتا نبي موسى عليه الصلاة والسلام أتي فرعون الله بني ومن يأتيه مؤمنا ẹni tí ó bá wá bá ọlọ́run ọba ní olùgbàgbó tó dẹ̀ ṣiṣẹ́ dáadáa fọ̀hùlá ìkẹlẹ̀ ọmọdáraja tùlùrùlẹ̀ ọlọ́wọ́ ọba ní àwọn tí ó ní ipò tó ga níwájú ọlọ́wọ́ ọba ni kíyàn tó lè di ọmọ aljanna ó gbọ́rọ̀ jẹ́ olùgbàgbọ́ ẹni tí ó nígbàgbọ́ nú ọlọ́wọ́ ọba kò sí tó lè ṣe níṣẹ́ rí kò sí tó lè ṣe ní dáadáa irú èèyàn bẹ́ẹ̀ yóò gba ẹ̀san iṣẹ́ rí àti iṣẹ́ dáadáa tó bá ṣe láyé ń bí tó bá ṣe pólóhùn ṣe nítorí tọ́lọ́hùn náà lànàbọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ló fi ní ìnàlá la mu'minan hasanatan ọlọ́wọ́ bó oníṣàbòsí dáadáa tí mùsùlùmí bá ṣe kó wá dùn ládàá rẹ̀ yóò gba ládàá iṣẹ́ dáadáa tó bá ṣe ìdíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alayhi wa sallam ó ní yúzà bí hafi dúnìyà yóò gba ládà iṣẹ́ yẹn láyé ń bí bákan náà tó bá tún di jọ́ ń gbé ní alkiyama ọlọ́mọba bó tún san lẹ́sàn ṣe dáadáa tó ṣe wàhámẹ́lì káfíìr ẹ̀wà rẹ̀ ni tó jẹ́ kéfèrè tí ò nígbàgbọ́ nínú ọlọ́wọ́n ọba àwọn nǹkan tó yẹ kó nígbàgbọ́ nú ẹ̀ kò nígbàgbọ́ nú rẹ̀ ṣùgbọ́n kan gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ ní ìgbàgbọ́ tí ò lè wúlò fún òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ní fayótọ́ àmú bí asana ti mahamila ife dunia àwọn iṣẹ́ tó bá lòun ṣe nítorí tọ́lọ́wọ́n ọba láyé ọlọ́run ni wọ́n san ẹlẹ́sàn rẹ̀ láyé bíbá yìí náà ni òjíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́mọ bó san lẹ́sàn rẹ̀ ní ayé hatta idha afdha ila al-akhirah lam takun lahu hasanatun yujza biha tó bá wá di jọ́gbìn di alkiyama kò ní ní iṣẹ́ dáadáa kan tó ṣe wípé ọlọ́run ọ̀bọ̀ fi san lẹ́san torí pé ó kú ní ẹni tó ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba fi jẹ́ pé a lè sànyàn kan lẹ́sàn a lè sànyàn kan di ọmọ àlìjẹ́nà látara kó ṣe báyìí ó ṣe léyìí ó ṣàánú ọmọ òrukàn ó ṣàánú aláìní tí ò bá ti sí ìmánì nínú iṣẹ́ rẹ̀ ẹ̀yìn tá ń yin láyé yẹn náà lè san iṣẹ́ tó ṣe lágbájá ó mọ̀ jẹni dáadáa ó ṣe léyìí ó ṣe léyìí ó ṣe léyìí ṣùgbọ́n láti lè fi gbẹ̀san wájú ọlọ́ọ̀bá tó bá di jọ́ tí ò bá ti sí ìmánì tí ó tọ́ Imani tó ṣe wípé ó lè sọ̀yàn di ọmọ àlìjẹ́nà tí ò bá ti sí ń bí ẹrú rẹ̀ ká mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ kò ní ẹ̀san re kan tí ó gbà ń wájú ọlọ́wọ́n ọba ní tí ó gbà náà lẹ́yìn táwọn èèyàn ti yìn láyé ń bí kọ́lọ́ba subhanahu wa ta'ala kò ṣàánú wa oníwọ̀mọ̀ ni àtíhì ẹni tó bá pàdé ọlọ́wọ́n ọba mìíràn ní olùgbàgbọ́ kò ṣe pé òun náà kàn ló ń gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ nìkan kò wá ṣiṣẹ́ torí pé ẹlòmínà tún bẹ ani mùsùlùmí ni mí ìgbà tó ń bá ti gba ìsìláàmù gbogbo ẹ ti tán lẹ́nu òun ti sìkíọ́ àlìjẹ́nà fúnra òun gbà tó ń gba ìsìláàmù rárá kọ̀dà amílẹ̀ sọ́ọ̀lì hart ó ṣe àwọn iṣẹ́ eré tó yẹ kéèyàn ṣe torí pé ń ń pè ní imani òun náà ni ká gbà fún ọlọ́wọ́n subhanahu wa ta'ala gẹ́gẹ́ bọ́lọ́wọ́ ọba ṣe sọ ọlọ́wọ́ bá ní ayọ́ lẹ́dínà àmọ̀nù mo pe ẹ̀yin olùgbàgbọ́ ẹ̀yin tẹ́ ń pera yín lólùgbàgbọ́ àmínú bílá ẹgbọ́ ọlọ́wọ́ ọba gbọ́ bákan náà ẹgbà tírọ̀ ọlọ́wọ́ ọba ẹgbà òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ẹgbà ntóyẹkẹ gbàgbọ́ àmínú bílá ìwọ́rọ̀ sóòlì ẹgbọ́ ọlọ́wọ́ ọba gbọ́ ẹgbọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ ọba gbọ́ wàlkìtàbí lẹ́dí ẹgbà tíra tọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀ ẹgbà gbọ́ àti tíra tó ṣe wípé síwájú ẹgbò náà gbọ́ bó ṣe yẹ kẹ́ ẹgbà gbọ́ ọlọ́ni wa man yakfur billahi wa malaikatihi wa kutubi wa rusuli ẹni tí ò bá nígbàgbọ́ nú ọlọ́wọ́n ọba àtàwọn màláìka rẹ̀ àti tíra rẹ̀ àti òjíṣẹ́ rẹ̀ wal yawmil akhir àtọ́jọ́ kan faqad dalla dalalan ba'ida irú ẹni bẹ́ẹ̀ ti sọnù ní àánú tó jìnà tìfetìfe tàbá péyàn ní olùgbàgbọ́ àwọn kẹta kàkálẹ̀ yìí ó gbọ́dọ̀ nígbàgbọ́ nú ẹ̀ ó gbọ́dọ̀ nígbàgbọ́ nú rẹ̀ ní bọ́rọ̀ gidi bá ṣe sọ dẹ́n gbogbo ibi tí àwọn ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ bá ti ń wà tó ń rí ó gbọ́dọ̀ nígbàgbọ́ nú ẹ̀ bí ọlọ́run ọba ṣe fọ́ bí anábọ́wá muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ṣàlàyé ẹni ilẹ̀ ẹni tí a pè ní onígbàgbọ́ dẹ́n a gbọ́dọ̀ wá ṣiṣẹ́ erékun a gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba bákan náà agbọ́dọ̀ máa kírun agbọ́dọ̀ máa gbààwẹ̀ agbọ́dọ̀ máa yọ zaka dúkìá wa agbọ́dọ̀ lọ ájì tá a bá ní agbára gbogbo àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ ṣe àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń pè ní ìṣiṣẹ́ dáadáa lọ́nà bá subhanahu wa ta'ala fi wàlá asiri iná linsana lafi khusrin illa alladhina amanu ọlọ́run ní ọmọ ènìyàn ti ṣòfò illa alladhina amanu àfàwọn tí wọ́n bá ní mọ́ni gbàtọ́lọ́ bá ní lálẹ́dínà àmànú ó fi wà ámìlú sọ̀lìhàtì tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ dáadáa ó fi kún wàtàwàsọ̀ bí hákì wàtàwàsọ̀ bí sọ́bù kò ń ṣe pé àwọn nìkan náà ń ṣe wọ́n tún sọ fún àwọn èèyàn kan máa ni tó ṣe pé yóò máa tìyàn lọ síbi nǹkan ẹbọ nítorí pé àwọn àjálù ayé kan jálù yàn yóò ní à òun ṣe bẹ́ẹ̀ náà ni tó bá ṣe bẹ́ẹ̀ ò lè rí bí lọ rárá àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́ bá describe wọn gẹ́gẹ́ tó ṣe wípé wọ́n ń ti àwọn èèyàn lọ sí ibi ẹbọ ibi tí wọ́n máa ti àwọn èèyàn lọ sí náà níbi ìmọ̀lọ́run lọ́kan wọ́n ń ti àwọn èèyàn lọ sí ibi iṣẹ́ ẹ̀ṣẹ̀ ibi tí wọ́n máa ti àwọn èèyàn lọ sí náà níbi iṣẹ́ ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala rinlẹ̀ fún wa ipe wọ́n mọ̀ níyà àti yìí ẹni tó bá wá bọ ọlọ́run ọba tó jáde láyé ń bí tó pàdé ọlọ́run ọba mu'minan ní olùgbàgbọ́ onígbàgbọ́ nú àwọn akọ́tọ́ yẹ kó onígbàgbọ́ nú ẹ̀ onígbàgbọ́ nú ọba onígbàgbọ́ nínú gbogbo àwọn nǹkan tó yẹ kó onígbàgbọ́ nú onígbàgbọ́ nú wọn hajj tó dẹ̀ ti ṣiṣẹ́ fa ulaika lahumu darajatul ula ọlọ́run ní àwọn èèyàn báyìí àwọn ni wọ́n mọ̀ ní ipò tó ga níwájú ọlọ́run ọba kọ́lọ́ba subhanahu wa ta'ala kò ṣe gbogbo wa ní ọmọ aljanna kó fún wa ní ipò tó ga nínú aljanna ọlọ́run ọba ní jannatu adnin ipò tó ga tí mo sọ yìí òun náà ni aljanna tí àwọn èèyàn ó mọ gbé bẹ́ẹ̀ tẹ́jìrì mi tàhtí al-anhar tí àwọn akérèmọdù tí wọ́n ń sàn ní abẹ́rẹ́ kọ́lìdì iná fi ha tí ó máa bẹ́ẹ̀ lọ gbére gẹ́gẹ́ báwa náà ṣe mọ̀ wípé ní ayé ń bí kò sí ẹ̀mí kan tó lè gbáyé láìsí omi a nídìí omi tá bá béèrè wípé ìṣẹ́jú mélòó lèèyàn fi survive láì mú mi kò sẹ́ni tó lè sọ wípé òun lè survive bí abíká sọ wípé bí ọ̀sẹ̀ bí méjì láì mumi rárá ìyẹn lè sọ wípé tóun ò bá jẹ àwọn oúnjẹ kan òun sì lè survive ni láàrin bí abí oṣù kan pé òun ò jẹun rárá ṣùgbọ́n yóò mọ rómi mú ṣùgbọ́n kò rí omi mú ẹ̀mí ọmọ ènìyàn lè gbé láti survive so àwọn akérèmọdò yóò máa sàn níbi àlìjẹ́nà yìí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni khalidina fiha wọ́n rẹ̀ tún máa bẹ́ẹ̀ nù gbádùn yìí lọ gbére ni èèyàn lè jẹ olówó láyé ń bí kó ti ní rí kó mọ́ ní mọ́ àmọ́ ìyá tó ṣe wípé a olówó ni bí ọdún bíi mélòó kan sẹ́yìn nísìn kò ń ṣe olówó mọ́ àmọ́ ẹlòmíì tó ṣe pé kò dẹ̀ ní tẹ́lẹ̀ nísìn ó ní bá a ṣe sọ pé ìgbà lé nísìn tí gbogbo èèyàn ń pariwo ẹlòmíì ó bẹ̀rẹ̀ sí méèkì tiẹ̀ ń sin ni òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí méèkì owó tiẹ̀ ni bí gbà ṣe lé yìí bẹ́ẹ̀ ni ẹlòmíì ti ní tẹ́lẹ̀ tí ò ní mọ́ so ìgbádùn ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń bẹnu aljanna ẹni tó bá wọ aljanna khalidina fiha yóò máa bẹ́ńbẹ̀ lọ gbére ni kò ń ṣe ìgbádùn tí yóò jẹ díẹ̀ tó ṣe pé yóò wá kú àwa ní lágbájá wọn ti kú ìgbádùn tí yóò máa bẹ́ńbẹ̀ lọ gbére ni ló fi jẹ́ pé ọmọ ènìyàn gbọ́dọ̀ wọ́n wò kó gbé yẹ̀wò èwo ló ń pìfẹ́ ń bẹ́ẹ̀ ìgbádùn ayé tó ṣe pé fèkì ni tó ṣe yí pé tó bá lò ó fúngbà díẹ̀ yóò padà kúrò ń bẹ̀ ni tamale lágbájá ń kọ́ à ó ti kú ó lè lè jólówó ó lè jẹ́ gbogbo ẹ̀ ibi tí ìgbádùn ayé rẹ̀ parí sínú ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ọmọ aljanna khalidi rẹ̀ fi hà ọlọ́wọ́n bá ní ọmọ bẹ́ẹ̀ lọ gbére ni ìgbádùn tó bá ń rí ń bẹ́ẹ̀ ìgbádùn yìí ó ṣe nǹkan tí ó stọ́pù ṣùgbọ́n ìgbádùn ayé ń bí nǹkan tó lópin ni bá àfilẹ̀ yóò fi wálẹ̀ ìkanu méjèèjì ni ẹlòmíì wọn bí sínú owó ni bàbá rẹ̀ olówó ni bàbá bàbá rẹ̀ olówó ni ṣùgbọ́n bàbá bàbá rẹ̀ fi gbogbo ọlá yẹn lẹ̀ náà ni bàbá tiẹ̀ náà tún fi ọlá yẹn lẹ̀ ni òun náà fi lẹ̀ ni àbí kó ṣe pé kí ọlá fi wọ́n lẹ̀ kó tó di pọ́n jáde láyé so ló jẹ́ pé comparison yẹn nǹkan tó pàtàkì ni ìyẹn gbọ́dọ̀ wo èwo lòun ó prefer nu méjèèjì ṣé kò ń ṣiṣẹ́ fún alkiyama òun ni àbí kò ń ṣiṣẹ́ fún ayé òun at the expense of alkiyama rẹ̀ gbálkiyama bó ń bá lùzẹ kó ń lùzẹ ayé iṣẹ́ àlọ́ pàtàkì so mùsùlùmí gidi òun ronú bẹ́ẹ̀ èèyàn gidi ò kí ronú bẹ́ẹ̀ èèyàn gidi yóò prefer ìṣẹ̀mí alkiyama ṣùgbọ́n ọgọ̀rọ̀ mẹ́ẹ̀nìyàn ọlọ́ni baltòsirúnà alhayata dúnìyà wàlẹ̀ àkírọ̀ tó xẹ́rọ̀ wà ábùkọ̀ ọlọ́run ní ọgọ́rọ̀ yín ẹ̀yin ọmọ ènìyàn ẹ máa ń gbé ọlá fún ìṣẹ̀mí ayé wàlẹ̀ àkírọ̀ tó xẹ́rọ̀ wà ábùkọ̀ bẹ́ẹ̀ ni alkiyama ló lórí fún yín òun ló yẹ kẹ́ ẹ gbọ́lá fún jùlọ torí pé òun ni tí ó ṣẹ́kù ọlọ́run bá subhanahu wa ta'ala ni wàdálìkà jaza umantazaka ọlọ́run ní eléyìí ni ẹ̀san gbogbo ẹni tó bá fọrẹ̀ mọ́ ẹni tó kúrò ń ìdọ̀tí ayé tó ṣe wípé ó ṣe rẹ̀ lẹ́ṣọ́ pẹ̀lú ìmánì ẹni tó kúrò bí àwọn ìwà pálapàla tó ṣe rẹ̀ lẹ́ṣọ́ pẹ̀lú àwọn ìwà yìí àwọn ìwà àpọ́nlé ọlọ́run ní ẹ̀san rẹ̀ bí iṣẹ́ tó ṣe eléyìí kò ń ṣe nǹkan tí ó lọ lásán ọlọ́wọ́ bó san lẹ́san rẹ̀ torí pé ọlọ́wọ́ bá ní famaniya amal misqala dharratin khairan yara ẹni tó bá ṣe tí ò ju dèdè ọmọ náà gún lọ ní iṣẹ́ rẹ yóò rí ọlọ́wọ́ bó ń ṣọba tí dunni ńlá dá iṣẹ́ tí yẹn bá ṣe àfitẹ́yìn ò bá ṣe àwọn tó jẹ́ kọ́ndíṣọ̀n rẹ̀ ló kù faman ya'mal mithqala dharratin khairan yara wa man ya'mal mithqala dharratin sharran yara ẹni tó ná bá dẹ̀ ṣe tí ò dèdè ọmọ náà gún lọ ní iṣẹ́ aburú òun náà rí torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba tí ó ní kí àkọọ́lẹ̀ máa bẹ fún gbogbo nǹkan tí ń kálukú wa ta a bá ṣe so eléyìí lara àwọn nǹkan tí anabi musa Salatu salam tí ọlọ́run ọba tó fi kọ́lé eléyìí tó náà sọ fún àwọn tí wọ́n gbà fún gẹ́gẹ́ bí tí a bára wa sọ ní ọ̀sẹ̀ tó kọjá àwọn òpìdán fẹ̀rọ̀áwò tó ṣe wípé wọ́n ti ń tẹ̀lé tipẹ́tipẹ́ táwọn náà ti ń bẹ lórí àánú pẹ̀lú ẹ̀ tipẹ́tipẹ́ láàrin ìṣẹ́jú kan sí mélòó kan ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ wọ́n di olùgbàgbọ́ òdodo ó sọ wọ́n di ọmọ àlùjànnà tó ń bó jẹ́ pé Fáráò tírẹ́tìn wọn pẹ̀lú ìyà pẹ̀lú wípé wọn ó pa wọn òun kàn wọ́n mọ́ òun kàn wọ́n mọ́ òkúté igi dàbídùn wọn ní kò sí tí àwọn lè gbọ́lá fún lórí ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn prefer káwọn kú àwọn prefer kó pa àwọn ju yí pé kí àwọn fi ìlànà anábì musa alayhisalatu wasalam tó ti clear sí àwọn àwọn prefer lọ eléyìí ni ìṣesí ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó wá ń tẹ̀síwájú nípa ọ̀rọ̀ anábì musa alayhisalatu wasalam ولقد أوحينا إلى موسى أن أسر بعبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخاف دركا ولا تخشى لين باتي شلي تشلي شلي tí òdodo wọn tí fẹ̀ràún tó threatin àwọn òpìdán rẹ̀ tí wọ́n gba islam tí wọ́n gba imani tó threatin wọn pẹ̀lú àwọn oríṣiríṣi threats ṣé o execute àbí kò execute ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́sì wọn ló execute ẹ̀ ó pa wọn ìyàwó rẹ̀ tí òun ṣe áásíà òun náà padà gbà fún anabi musa alayhi salatu wa salam ó tírẹ́tìnù òun náà débi wípé ó pa òun náà eléyìí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ̀rọ̀ rẹ̀ fún wa nínú sọ́rọ́tù tahrim nípa ìyàwó fìràún tó ṣe wípé òun náà ń sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ìpèrè ọlọ́run ọba ibni li beitan fil kọ́ ilé fún mi ní aljanna wa najjini min fìràún wa amali ìrẹ́ ọlọ́run ọba làmí ń ìyà tí firaun tó fi ń jẹ wáyì wà á màrí níbi iṣẹ́ rẹ̀ wà náà jí ni nìkan mi zọlìmí làmí níbi iṣẹ́ àwọn ẹni ibi àwọn alábòsí èèyàn ọlọ́wọ́ subhanahu wa ta'ala fi ìyàwó firaun yóò fi ṣe àpèjúwe fún àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run ìyàwó kẹfẹ́rí ìyàwó ẹni tó fi jí ọ̀tọ̀ ọlọ́run ọba jùlọ ó ṣe wípé kó rí òdodo kó rẹ̀ ju wọlé bẹ́ẹ̀ náà rí ìyàwó ẹni tó fi jẹ́ ọ̀rẹ́ ọlọ́wọ́ jùlọ àwọn náà ni ìyàwó àwọn ànábì ọlọ́wọ́ ọba méjì ànábì nuh alayhi wasalam àti ànábì lójú ìyàwó ìkíní kejì wọn wọ́n pìrìfẹ́ káwọn tẹ̀lé àwọn kùdárò àwọn èèyàn káwọn tẹ̀lé àwọn ọ̀ta ọkọ̀ àwọn nítorí yòdò yìí ní ayé lọ́lọ́wọ́ bá fi fi àpèjúwe méjèèjì kalẹ̀ ìpè òun fi àpèjúwe kalẹ̀ fún àwọn tọ́jẹ́ kéfèrí ìyàwó ànábì nú àti ìyàwó ànábì lútù ọlọ́wọ́ bá ní kánàtà tàhtà àbúdẹ́ni min ibadina salihain àwọn méjèèjì ẹni tó fẹ́ wọn níyàwó àwọn ni ẹrú sin wa méjì tán jẹ́ ní ire fàkánàtà huma ṣùgbọ́n wọ́n jàǹbá wọn fàlàmíhù ni àánú huma min allah ṣe hàn ọkọ̀ àwọn méjèèjì wọn rí àǹfààní kan ṣe fún wọn látara pé kí àwọn ìyàwó kan fúnra wọn ti jàǹbá àwọn ìyàwó gan fúnra wọn wọ́n ti tẹ̀lé àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba wọ́n tẹ̀ lọ́tẹ́ẹ̀sìn falami ogun ni a anihu mamina wakila tukula nara ma adakhili ọlọ́run tó bá jọ gbéǹde alkiyama àti ìyàwó lúù ni àti ìyàwó lúùtù a máa pàṣẹ fún wọn pé méjèèjì ẹ máa wọná lọ pẹ̀lú àwọn ẹni náà ẹ̀ẹ́n ṣèbíyàwó anábì lúù ni ṣèbíyàwó anábì lúùtù ni kò sí tó kọ́ ọlọ́run wa pẹ̀lú yíhun ẹni tó bá fi lè wá bọ́ ọlọ́run ọba nípò kí èèyàn ọlọ́run ọba subhanahu wa ta'ala fi àná jẹ́ ni ẹ ọmọ ànábì ọlọ́run ọba ni míì kò sí tó kan ọlọ́run ọba pẹ̀lú yẹn òun ló fi jẹ́ pé ọmọ ànábì nuh alayhi salatu wa salam ó parun pẹ̀lú àwọn tó parun nígbà tó ṣe pé kó tẹ̀lé bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni fìràhún tó jẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọba jùlọ ìgbà tíyàwó rẹ̀ gbọ́ òtítọ́ ó gbà fà fún òtítọ́ ó juwọ́lẹ̀ fún ànábì musa alayhisalatu wasalam ọkọ rẹ̀ wò sùsùn olóhùn ó fìyà jẹ wọ́n ó fìyà jẹ wọ́n tó túmọ̀ sí pé fẹ̀ràhùn ó pìrìfẹ́ ọlá rẹ̀ àti ẹ̀sìn burúkú tó ń ṣe ó pìrìfẹ́ rẹ̀ ju ìyàwó rẹ̀ lọ fún ara ló pa ìyàwó rẹ̀ látara pé kí ni ìyàwó gbà fún ànábì musa alayhisalatu wasalam olóhùn jẹ́ pé ọ̀rọ̀ ìmánì àti ọ̀rọ̀ kúfúrú nǹkan tó ṣe yí pé méjèèjì wọn lè pàdé ara wọn ni ìjà láàrin imani àti kúfúrú ti ń bẹ tipẹ́tipẹ́ èyí tí ẹlòmíì bá bìlíìfù nínú kò sí tí ò lè ṣe lórí ẹ ẹni tó wá bìlíìfù nínú òdodo ó gbọ́rọ̀ ṣetán láti dúó ti òdodo yẹn ni kódà káwọn èèyàn bọ ikọ́ tiẹ̀ torí pé yóò kí ń ṣe tuntun ní gbogbo àgbáyé tí ìlú kọ̀ọ̀kan bá bìlíìfù nínú ẹ̀ wọ́n ṣetán àti lu gbogbo nǹkan bá mọ̀ láti lè máa fi sọpọ́tì nǹkan ẹ lára àwọn àpèjúwe ta fún wa òun ni ìlú tó bìlíìfù nu wípé ọkùnrin àtọkùnrin lè máa bára wọn láṣepọ̀ kò sí nǹkan tí wọ́n lè fi promote ẹ̀ tó bá ń sọpọ́tì àwọn èèyàn kan bóyá ń fún wọn ní economic grant tí ìlú yẹn bá lóun ò ní sọpọ́tì kí ọkùnrin àtọkùnrin máa bára wọn láṣepọ̀ wọ́n lè threaten ẹ̀ páwọn á withdraw grant táwọn fún kí ló dé ẹ fi sínú òfin yí pé ọkùnrin àtọkùnrin lè mọ bára wọn láṣepọ̀ ẹ fi sínú òfin yí pé obìnrin àtobìnrin lè mọ bára wọn láṣepọ̀ ṣebẹ́ ní kálukú ní fírídọ́ọ̀mù lẹ́ ń sọ wáyé tẹ́ fi ìlú tó gbà wípé ọkùnrin ṣùgbọ́n titi wọn náà ìpè ṣé èèyàn lè níyàwó méjì wọn ló tako constitution àwọn ẹ ṣe fi wọn lẹ kẹni tó fẹ́ ṣùgbọ́n ṣé obìnrin ṣó lè ní boyfriend tó bó jẹ́ pé ó ń bẹ́ lé ọkọ kò sí nǹkan tó burú ń bẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú gbogbo àwọn nǹkan tó ṣe pé àwọn èèyàn ó bìlíìfù nú tó ṣe pé wọ́n dẹ̀ ṣe tán àti ṣe tó wù wọ́n láti lè fi achieve ẹ̀ láti lè fi fi rinlẹ̀ so ìwọ tó jẹ́ mùsùlùmí má jẹ ẹni tí ó jẹ́ apologist tó ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ kó yí ẹ dúró tì í nítorí láti confam ni pé ṣe ti ọlọ́wọ́ sọ lélẹ́yìí tó bá rí pé tí ọlọ́wọ́ bá sọ ní ìdúró tì orí pé tí anẹ́bọ̀wọ́ muhammad sallallahu alaihi tó sọ ilé ìdúró tì ẹni tó ní láti bẹ̀rù òun náà ni ọlọ́wọ́ bá tó dẹ ẹni tó ní láti bẹ̀rù tó ní láti rẹ̀spẹ́tì òun náà ni anẹ́bí muhammad sallallahu alaihi wasallam gbogbo rẹ̀spẹ́tì táwọn ọmọ fún ẹ̀dọ́ ọlọ́wọ́ ọba míì yóò máa bẹ lábẹ́ tànẹ́bọ̀wọ́ muhammad sallallahu so firaun o execute yẹ ìyàwó tó tó ṣe pé àwọn méjèèjì náà ni wọ́n jọ gbé ànábì musa alayhisalatu wasalam tí wọ́n jọ ń wọ́ ọmọ ìyàwó tó ń sọ fún wípé má pa ó ṣeé ṣe kó wúlò fún wa ìwúlò yẹn náà ló padà wá dé yìí ànábì musa alayhi salatu wasalam ó padà sọ òdodo tó tako ti ọkọ dúólé lórí ìyàwó dẹ̀ rí pé ti arákùnrin yìí tí ọmọ yìí tó sọ fún wa yìí òdodo ni èmi ṣe àti gbà fún ọkọ ní tó bá gbà fún máa pẹ́ ni ìyàwó wò sùsùn wípé kò sí tó lè ṣe ní tí máa ṣe náà lélẹ́ yìí ìyàwó dẹ̀ gbà fún anábì musa alayhisalatu wasalam ọlọ́wọ́n bá dẹ̀ sọ di àpèjúwe fún àwọn ẹni rí tí ó ṣe wípé wọ́n bẹ lábẹ́ ebi anábì nu alayhisalatu wasalam àti ìyàwó rẹ̀ ọlọ́wọ́n bá àti ìyàwó ẹ̀ bákan náà anábì lut àti ìyàwó rẹ̀ ọlọ́wọ́n bá mú àpèjúwe ẹni ibi lábẹ́ ọkọ̀ gidi ó mú jáde lọ́dọ̀ àwọn méjèèjì lẹ́ńkálukú wa gbọ́dọ̀ ronú nípa pé ọ̀rọ̀ iman kò ń ṣe nǹkan tá à ń compromise torí pé àwọn ẹni ìṣíwájú àwọn compromise tó jẹ́ òdodo gẹ́gẹ́ jẹ́ pé àwọn kẹfẹ́rí ìṣáájú mi náà ẹlòmí náà dúró lórí ìṣe kẹfẹ́rí rẹ̀ tó ṣe pé ó ṣe tán àti ṣe tó wù lórí rẹ̀ ọlọ́run bá ní wọlọ́kọ̀tà ọ̀hẹ́yìn ilẹ̀ musa na asiri ribadi ọlọ́run ní lẹ́yìn yẹn àwa sọ fún anabi musa alayhisalatu salam igbe àwọn tí wọ́n gbà fún ẹ àwọn ọmọ israeli tó ṣe wípé wọ́n gbà fún ẹ ọlọ́wọ́n bá ní asọ fún anabi musa pé kó wọn kúrò núùlú tó bá di ọwọ́ òru fọ́dìrìbùláhùn tọrí kọfìlì báhàrí yabasan ẹ máa lọ síbi ọ̀nà odò tẹ́ bá débi odò yẹn mú pọ̀pọ̀ ọwọ́ rẹ kó fi na odò yẹn yóò di nǹkan gbígbẹ omi yóò di yẹpẹ yóò di nǹkan tẹ́lẹ̀ borí rẹ̀ látàkà fúdára kan wà látàkṣà ó di ẹni tó ṣe pé ó ní bẹ́rù wípé àwọn ọ̀tá lè lépa bẹ́ẹ̀ wà látàkṣà bẹ́ẹ̀ ló ní fòyà rárá anábì musa alayhisalatu salam àṣẹ tí ọlọ́wọ́ bá pa ó sọ fún àwọn ọmọ israẹli àájáde kúrò nílùú yìí ní oòrùn ìròyìn ti kárí gbogbo wọn gbogbo wọn múra wọn jáde lọ́wọ́ òru gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ṣe pa anabi musa alayhisalatu salam láṣẹ nígbà tí wọ́n jáde èrò padà dọ́dọ̀ fìràún ìpè àwọn ọmọ israẹli ti kúrò nínú ìlú fìràún wa bẹ̀rẹ̀ sí rán àwọn èèyàn káàkiri nípa pé agbọ́dọ̀ lé wọn ni àá pa wọn ni òun náà bá kó gbogbo àwọn ọmọ ogun rẹ̀ ó kó wọn jọ òdìgbọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn ọmọ israẹli wọ́n lé wọn lọ ìgbà tí wọ́n lé wọn lọ nínú àyà mi ọlọ́mọ subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé àwọn ọmọ israeli tí wọ́n lọ wájú ìgbà tí wọ́n wẹ̀yìn wọ́n rí àwọn ọmọ ogun fìràwọ́nà lẹ́yìn ọlọ́mọ subhanahu wa ta'ala falama tara alfiatan falama tara aljaman ìgbà tí bá ní àwọn èèyàn musa alayhi salatu wọ́n ní rẹ̀ musa inna la mudrakun wọ́n ti ń lé wa o wọ́n ti fẹ́ bá wa anabi musa alayhisalatu wasalam oníkàlà wọn lè lè pa bá wa inna ma'iya rabbi sayhadin ọlọ́wọ́ bá mi bẹ pẹ̀lú mi sayhadin yóò kọ́ mi máa ṣe yóò tọ́ mi sọ́nà ọlọ́wọ́ bá ti sọ fún wípé látàkọ́ àfúdára kan wà o ní bẹ́ẹ̀rù wípé wọ́n lè pa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lò ní fóyà rárá eléyìí ni àwọn ànábì ọlọ́wọ́ wa wọ́n ṣe máa ń fi ọkàn balẹ̀ nínú tọ́lọ̀ bá sọ fún wọn ni a rí i pé ìgbà tí àwọn òpìdán fìràwọ̀ tí wọ́n ju pọ̀pá lẹ̀ tí pọ̀pá dejò tí wọ́n ju okùn lẹ̀ tó dejò ẹ̀rú bá ànábì musa alayhi salatu ọlọ́wọ́ bá ní látàkàf má wọn náà ju pọ̀pọ̀ ọwọ́ tiẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ kọfù máa sọ́nà ọ̀hún pọ̀pá yóò gbé gbogbo tí wọ́n ṣe ìnáma sọ̀nà òkèdù sàhírì ní tí wọ́n ṣe yẹn ète òpìdán ni kò ń ṣe wípé pọ̀pọ̀ ọwọ́ wọn àbí okùn wọn yẹn di ejò wọ́n dán ojú ni ṣùgbọ́n pọ̀pá títí ẹ yóò dejò ń tòótọ́ pọ̀pá yẹn di ejò ń tòótọ́ ó dẹ̀ gbé gbogbo nǹkan tí wọ́n ṣe ó gbé gbogbo ẹ̀mí the same pọ̀pá náà lọ́lọ́wọ́ bá ní kí anábì musa alayhi salatu salam kó fi ná odò ìgbà tó dẹ̀ fi ná odò odò yẹn di nǹkan ọ̀dàn ó di ọ̀dàn ó di tó gbẹ náà mẹ̀yàn kan lè sọ scientifically ṣe lè possible ẹni tí mánì bá ń bẹ nínú ọkàn rẹ̀ yóò lo possible intanson ẹni tí ò bá ní mánì yóò ní kò possible ó láàfin rí nínú àwọn tí wọ́n pera wọn ní evolutionist ó ní ọkùnrin kan ní ìlú britain tí wọ́n ń pè ní richard dawkins ó ní kò possible olóhùn ò gba ìtàn yẹn gbọ́ wípé wọ́n fi pọ̀pá na odò odò wá di ó di oní kò possible scientifically bọ́ òponú rẹ̀ bóyá sọ pé kò possible scientifically at the same time ó believe nínú theory evolution nípa wípé ìrànmẹ́ ènìyàn àti ẹja òun láti wá ẹja tó padà wá di eléyìí tó di yìí tó di tó padà wá di ìran ọ̀bọ tó padà wá di ìran ìnàkí tó padà wá di ilé èèyàn onígbàgbọ́ nínú yìí o bí o ṣe lè kò ní evidence kan láti lè fi prove ẹ ju wípé charles darwin sọ sínú ìwé rẹ̀ èyí tí wọ́n pè ní origin of man so kí la fẹ́ ló ń bi eléyìí o ní pé ẹni tí máa ń bẹ nínú ọkàn rẹ̀ yóò gba ọlọ́wọ́n ọba allah ló sọ bó ṣe rí náà nù torí pé ọlọ́wọ́n ọba fa'alu lima yurich ní tó bá fẹ́ ṣe kò sẹ́ni tó lè ní kó má ṣe ìnáma àmúrú ìdá aráda ṣe an yaqula la òkun fayakun ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tó bá fẹ́ ṣe nǹkan yóò ní kí nǹkan yẹn máa bẹ yóò rẹ̀ máa bẹ náà ni sọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala pa ànábì musa alayhi salatu wa salam ó ní kó fi pọ̀pá rẹ̀ kó fi na odò ó dẹ̀ fi pọ̀pá rẹ̀ ó fi na odò yẹn odò yẹn di nǹkan tó gbẹ odò yẹn di nǹkan tó ṣe pé àwọn èèyàn tí wọ́n ń tọ̀ ìgbà tí àwọn ọmọ israẹli tí wọ́n tọ̀ odò yẹn tí wọ́n tọ̀ ọjà àwọn èèyàn firaun àwọn ọmọ ogun rẹ̀ náà àwọn náà bá wọ̀ akọ́kọ́ ibi ẹ̀kọ́ béèrè lọ́wọ́ ara wọn ni pé bóò ni odò ṣe di ẹ̀pẹ̀ wọn béèrè yìí tó ẹ̀rù jẹ́ pé ẹni tí ọlọ́wọ́ sọ wípé títí àánú ní orí ibú ni kò sí ewá àsìtẹ́ lè ṣe fún yóò mọ̀ ṣorí kunkun náà ni àwọn náà bá torí bọ̀ wọ́n wọ̀ anábì musa alayhi salatu salam ńgbà torí wípé àwọn náà tọ̀ ọ̀nà yẹn torí pé bó ṣe fi pọ̀pá yẹn na odò yẹn odò yẹn ó pín sí ọ̀nà méjìlá that is ọ̀nà tí ó tó ń bẹ lórí rẹ̀ ní ó pín sí ọ̀nà méjìlá tí àwọn tribe kọ̀ọ̀kan nínú àwọn tribe Israelites ni tí wọ́n lè fi gbàbẹ̀ kọjá so nígbà tí àwọn èèyàn fẹ̀rẹ̀ àwọn náà rí àwọn náà fẹ́ tọ̀ bẹ́ẹ̀ anabi Musa alayhi salatu wa salam fẹ́ fi pọ̀pá yẹn na odò padà ipe kíkiní odò yẹn kó lè di kí yẹ̀pẹ̀ yẹn kó lè di odò padà ọlọ́wọ́n bá sọ fún wípé wàtò kò bára ráhùwà ni wọ́n fi ṣáfi ilẹ̀ bó ṣe wà díkà wọ́ díkà máa tọ́ bọ̀ wá iná jóni mugarakun ọmọ ogun tí ó ẹgbẹ́ wọn ó parun ni wọ́n wọ́n ó tẹ̀rì sínú odò yẹn ni ìgbà tí àwọn náà ń tọ̀ ọ̀nà ẹ lọ ìgbà tí wọ́n tọ̀ ọ́ dáàrin ọlọ́wọ́n bá pàṣẹ fún yẹ̀pẹ̀ ó di omi padà yẹ̀pẹ̀ di omi padà ìpàṣẹ eléyìí ó di wípé gbogbo wọn tẹ̀rì sínú odò yìí tabara ti nu surati yunus ọlọ́run bá subhana wa ta'ala ó ń sọ fún wa ipe ngbà tí firaun fún rẹ̀ tó rí ikú ó ní amantu annahu la ilaha illa alladhi amanat bi banu israel ah mo gbà yí pé kò sí ọba kan tó yẹ ká ṣèjọsìn fún àyàfi ọba tí àwọn ọmọ israel nígbàgbọ́ nú ẹ̀ ìjọ yẹn ló jẹ́wọ́ pòun ò jẹ́ kankan ẹni tó ti pèrè lóríṣiríṣi ẹ̀ ṣe bí abẹ́ mi ní gbogbo àwọn odò yìí ló ti ń sàn tí n bá tí n bá gbọ́ tẹ dárúkọ ọlọ́run mi yàtọ̀ sí mi màá fìyà báyìí báyìí báyìí jẹ yín gbogbo tó mọ̀ pé òun ò jẹ́ tó ń pèrè ìjọ yẹn ló jẹ́wọ́ wípé òun ò jẹ́ kankan ṣùgbọ́n ọlọ́run bá sọ fún wípé alan ṣé sin ló fẹ́ gbà ọ̀kọ̀dà sọ ìtakọ́mu òkìdè ní ẹ tẹ́lẹ̀ ọ̀tọ́ ọlọ́run bá ní ẹ tẹ́lẹ̀ so kíní ò wúlò fún un mọ́ nígbà yẹn torí pé kíni ó ti rí ikú òun ló fi jẹ́ pé n tó pọ́n wa lé òun ni kí n kálukú kú fún iṣẹ́ dáadáa kó kún fún ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba ká kún fún ìjìnà sí tí ọlọ́run ọba ní ká jìnà sí síwájú kí ọjọ́ tó ṣe wípé àbámọ̀ tí ò ní wúlò wọn fún wa kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa sọ́lọ́ ọba subhanahu wa ta'ala ní àwọn ọmọ israeli tó ń kó lọ yìí fi pọ̀pá rẹ̀ na odò fún wọn kó ṣe wípé kó di yẹ̀pẹ̀ kó dibi tí wọ́n lè gbà kọjá ó dẹ̀ ṣe é látàkàfù dárakan wà látàkṣà lẹ́ni tí ò ní máa bẹ̀rù pé wọ́n lè pàbẹ tí ó yẹ̀ ní fóyà fa àtibáhùn fìràún bíjúlóòdì ọlọ́run ní fìràún àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n tẹ̀lé wọn fàgàṣíà ọmọdẹ̀lẹ́yẹmí máa gàṣíà ọlọ́run ní odò fìràwùn sọ fún àwọn èèyàn rẹ̀ ó ní wọ́n àti ikùn ilẹ̀ ọ̀nà ọ̀nà ni mo ń fi mọ̀nà ibi tí mo ń sọ fún yìí ó gángan lọ́nà tí mo ní ẹ ṣe yìí ní ẹ ṣe òun náà pèrè ẹ̀ lẹ́ni tó mọ̀nà ṣùgbọ́n náà bá jẹ́ kó wípé ó sọ so ló fi jẹ́ pé ẹni tí ó bá ń sọ fún wa ká ṣe tó takùtọ̀ lọ́n ó lè wò pé nǹkan tó ń sọ nǹkan ṣùgbọ́n ká mọ̀ wípé gbogbo ẹni tó bá ń pè wá lọ síbi nǹkan tó takùtọ̀ lọ́wọ́ ọba kò pè wá lọ síbi ìmọ̀nà ní tó ń pè wá lọ òun náà ni ibi ìparun ibi òfò abẹ́lẹ́ wọn bá subhana wa ta'ala ìtì àbára wa sọ iná kọ́nà ọba kó jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà ọba kí ó ṣe àtúnṣe ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ó fi ẹsẹ̀ wa rẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala wa alihi سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب